دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم شيء إلا كباسط

Ti alhaji wa sudin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu sotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni al-ustaad ishaq abọlọrẹ muhammadu awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulilayi rabbil alamin wala cudwana illa ala zalimin wasalaatu wasalaamu ala rasulihi alamin wa ala alihi wa asxaabihi wasalama tasliima kathiira amma bacdu. ويا عباد الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتوكي أنا مايا كابو قراسيوري توالوني èpè òdodo àbí ọlọ́run bá fún bàbá wa tí wọ́n ṣe olùgbọ́wọ́ rẹ̀ kọ́nà kó má ṣe bá a sún wọ́n ní ẹ̀sán dáadáa. àmín. bákan náà kó bá a ṣe léyìí ní kó fi sínú mizanu hasanatu wọn. àmín. a tún kíra wa náà bí ramadan náà ṣe ń lọ díẹ̀díẹ̀ kọlọnba ko jọ kọlọn ko fún wa gbaja ní rọ̀rùn kó lè gba yíyan ìbàdàn fún wa. ohun tó wà lókè iná sì tó gbé aṣọ ká kún fún ìjọsìn ká kún fún ìbí Ọlọ́run ká kún fún ìfaragbolẹ̀ fọ́lọ́run ká dẹ̀ túbá kúrò ní gbogbo àwọn kan rádaràda ká má máa nípalẹ̀ mọ́ ẹ̀mí wípé àbẹ́fẹ́ tán àwọn tún padà síbi àwọn tí mo ṣe tí ò da yìí eléyìí ò da o àwàṣà tí ò da ni. àǹbẹ̀ Ọlọ́run bá kójọ kó túbọ̀ fi eléyìí rọ̀ wá lọ́rùn á kí gbogbo àwọn ọmọ yàrá tẹ̀ wá nínú antikaf àbí ọlọ́run fún àwọn ẹ̀yà wa tí àwọn lọ fún wọn wọ́rọ́ kọ̀ọ̀kan mọ́ṣẹ́ bá aṣọ wọn dé láyọ̀ àti àlàáfíà kó dẹ̀ bá àgbáyé tí wọ́n ṣe lọ́wọ́ ní ìjọsìn fún wọn. à ń tẹ̀síwájú lónìí nínú àwọn májẹ̀mú tó rọ̀ mọ́ ṣíṣe antikaf torí pé gbogbo nǹkan nínú Islam òun náà ló ní ìlànà àti òfin téèyàn bá ti kùnà láti tẹ̀lé àwọn ìlànà àti òfin yìí ohun bá rò pé òun ṣe rárára òun òun náà ẹ fi máa gbọ́ pé wáàsí àlùsùnà a máa ń sábà tẹnumọ́ ọ̀rọ̀ nípa àdádálẹ̀ káwọn èèyàn jìnnà sí ẹ̀rí àdádálẹ̀ ti pọ̀ jù láwùjọ wa lónìí ẹ wo àsìkò tá a wáyé náà nísìnyí àwọn èèyàn náà wọ́n ń ṣe Lailatul Qadri àwọn èèyàn wa tẹ envelope àwọn èèyàn wa mú date àtún wa máa pè yín kódà wọn tún máa ṣọ kódà wọn tún ah subhanallah kódà wọn tún máa ń fún àwọn yẹn ní award kan ni afa abdulwasi sọ fún mi pé kódà wọn tún máa ń fún àwọn èèyàn ní award ẹ̀yin afa ah, ẹ̀yin afa ẹ̀yin mọ́mù ẹ̀yin àléfà ẹ̀yin ṣéwà ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ah, èmi máa ń kàánú yín pé báwo lẹ ṣe fẹ́ ṣìṣirò owó yìí níwájú ọlọ́njọ́ gbọdọ̀ kíámọ̀ tọ́lọ́n bá ní kẹ́ wá sọ̀rọ̀ nípa ibi tẹ́ ẹ ti kó o jọ láyé ṣé mo kó gbọ́ ọpọlọ tẹ̀yìn lò fi gbowó lọ́wọ́ àwọn èèyàn yìí à ah, á mú ilé omi jọ náà yẹn àwa ń gbà yín ni pé kẹ́ kúrò nínú ẹ̀ kó bá máa di ọ̀ràn sí yín lọ́rùn níjàgbéra kíámọ̀ àwa ń gbà yín à ń ṣàánú yín à ń assist yín èyí tí wàá máa tá à ń gbà yín lẹ̀ kúrò nínú ọ̀ràn ẹ̀ tí wàá fẹ́ sọ́wádọ̀ ta yín à ń bẹ ọlọ́run kọ́ lọ́n sàwà tí ń di ọ̀rẹ́ lórí òdodo ṣùgbọ́n àní lè jọ́ rẹ lórí irọ́ tẹ̀yìn bá ń ṣe àti òdodo tá a bá gbé dání ọlọ́run jọ àpàdà sí aburú májò dé bá wa náà ẹ má jẹ́ kí a máa tún mú déètì kalẹ̀ fún Lailatul Qadri ànábì òṣèrú ẹ̀ rí àwọn sàhábà náà òṣèré wọn ò mújọ́ kalẹ̀ fún ìtẹ̀yìn wa sọ pé lẹ́yìn àtúkọ́dé ti mosque ti tiwa ìjọba yìí ni lẹ́yìn àtúkọ́dé ti society ti tiwa ìjọba yìí náà ni ṣé gbogbo àwọn kan ní gbogbo àwọn kan tẹ̀ ń ṣe yìí à ń pè wọ́n ní rádaràda kò bẹ́sìn mu kò sípìlẹ̀ fún nínú ẹ̀sìn wa àfi ká kó ń bẹ́ẹ̀ ká máa wọ pé ro ti pọ̀ lórí ẹ̀ ká torí bẹ́ẹ̀ ká wá ní àlè condemn rẹ̀ àfi condemn tó bá wà condemned anabi sọlá sọ pé al kullu bid'ati dalala gbogbo àdádálẹ̀ ànú ni ó rẹ̀ ni man ahdatha fi amrina hadha ma laysa minhu wa huwa raddu ẹnikẹ́ni yóò tó bá dá nǹkan mi lẹ̀ nínú ẹ̀sìn wa tí ò sí ní rẹ̀ tẹ́lẹ̀ ó di sáyẹn ó pèlè oríṣiríṣi orúkọ fa huwa raddu ó ní ọlọ́wọ́n bá dá lóláyà kò ní ìgbà ìjókòó bídíà tẹ́ ń jókòó káàkiri ìjókòó oríṣiríṣi tẹ́ ń ṣe káàkiri ìjókòó sàlátù ìjókòó mọ́lídì ìjókòó. ọmọ sọ́kì bíi habulilayi wà tẹ̀bí ìlúdà wọ́n ní tẹ̀lé ìlànà di àṣẹ ọlọ́run ọba tí ń ṣàrò kọ́ránì òfin ọlọ́run dímú dẹ̀rìn lójú ọ̀nà tó gúnrégé yìí wọ́lá tẹkùn bèdè ìjà má jòyè aládàádálẹ̀ nínú ẹ̀sìn má jòyè oníbèdè بدعيا لعلك تفلح à ń sọ fún ẹ kó má ṣe bídíà nítorí kíni لعلك تفلح kó o bá lè ṣoríire ni tiẹ̀ náà náà sọ fún ẹ ustaatu tí náà sọ fún yín ìmáàmù wa tí náà náà sọ fún yín ṣéèkù tí náà sọ fún yín khalifa tí náà sọ fún yín amiru tí náà sọ fún yín mísọ́nà tí náà sọ fún yín ẹja kúrò níbi gbogbo ń tá bá ti ń ṣe táwọn náà mọ̀ pé kò dáa àáfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí a tún tẹ̀síwájú lórí. ṣùrù tó lè rìn tí káfí. ẹlẹ́ẹ̀kẹfà nínú májẹ̀mú. asadisu ayakuna rìn tí káfó rọ́jú lè fi masjidin tó kọ́ mú fi hìlì jama jù. a ti sẹ́yìn náà sẹ́yìn nínú ìdánilẹ́kọ̀ọ́ wa pé ó gbọ́dọ̀ jẹ́ mọ́sálásí bí tí wọ́n ti ń kírun jama. lẹ́kọ́ lè nàbí láàrin tí káfà ilà fi masjidi jama. anabi sọlọ sọlọ sọ pé kò sí ẹ̀ǹtì ẹlẹ eh, èyí tó tún wá tẹ̀lé. amal mar'atu. obìnrin tiẹ̀ tó ń fẹ́ ṣe i'tikaf. falaha an ta'takifa fil masjidi wa illam takum fihil jama'a. òun lè ṣe i'tikaf fún nínú mọ́sálásí kódà àwọn bá máa kírun jama ń bẹ̀ tẹ̀mọ̀ kóbìnrin irun jama kì í ṣe ọ̀ràn ọ̀yàn lórí títí ẹ̀ torí ẹ̀ tó ń bá kírun ní masjidi tí wọ́n ti ń kírun jama òun tọ́ láti tó bá ṣe i'tikaf fún bẹ̀ ó tọ́ fún ṣùgbọ́n tó bá jẹ́ pọ́kùnrin ni láfi ń sọ fẹ́yìn tẹ̀ ń tilẹ̀kùn mọ́ra yín sínú ilé tẹ̀ ń lẹ̀ ń wọ kọ́lùwà pé ń bọ̀ lẹ́yìn tí ń kírun jàmá ẹ̀ e, ní kírun jàmá subhanallah ṣé ìjọsìn ìyí tẹ́ rò pé ń ṣe ní ilé yẹn ṣó lágbára jọ̀run jàmá lọ ni ń tẹ̀ ń ṣe tí ò lẹ́rìí tẹ́ tún wá fi ń ṣàkóbá fún jàmá gbogbo ohun tó bá ti ń ní àkóbá fún un tó jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ pé màálùmù mi náà dín níbi dọ̀rọ̀ rọ̀ nǹkan yìí ìranu ní o ẹja e jìnnà sí o bẹ́ẹ̀ náà afáwà ló dé wọ́n á dẹ̀ pa òde wọ́n á dẹ̀ fi pa ìrun jọ̀mọ́ lára wọn dẹ̀ ní kí a ní tá à ń ṣe yí àti tẹ̀rùn rì a subhanallah gbogbo eléyìí nìsín àgbọ́yé ẹ̀sìn wa ó ti kọjá gbogbo àwọn radarada àti yẹn àfi ká kúrò ń di rẹ̀ náà. ولا يجوز لها اعتكاف إلا بإذن زوجها. obìnrin ò lẹ́tọ̀ọ́ àti lọ ṣe ẹ̀ǹtìkáf àfi kó gba pàmíṣàn lọ́wọ́ ọkọ ẹ̀ ṣé àwọn kó wà nínú tá a ti sọ náà fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ bọ́kọ́ ṣe pàtàkì tó torí ẹ̀yin ẹ jẹ́ káwọn kan máa wá sáyìn pa àwọn àwọn yọ̀ǹda wọn pé kó wá ṣe ẹ wá ń gbàyàwó níyàwó lálejò ó wá ń ṣe antikaf ẹ̀yin gbàyàwó níyàwó lálejò ẹlẹ́ẹ̀jọ́ kọ àdúrà kan ẹjọ́ ká sàlátù kan inú ọkọ ẹ̀ ń bàjẹ́ sí ẹ̀yin wá akọmọdé tiẹ̀ pé mẹ́ńbà wa ni ọ̀dọ̀ wa ló ń wà ẹ rojọ́ lálẹ́ kìyàmọ́ o torí pé àṣẹ ọkọ àṣẹ ọkọ ó ní agbára ju àṣẹ ìmáàmù lọ ẹ àmọ́ bẹ́ẹ̀ ń gbọ́ wa àṣẹ ọkọ èèyàn ó lágbára àṣẹ ọkọ yín màdám ó lágbára ju àṣẹ ìmáàmù mọ́sálásí yín lọ ó lágbára ju àṣẹ ustaadu yín lọ àṣẹ ọkọ yín ní agbára ju àṣẹ ṣéèkù tẹ́ ń pè ṣéèkù yẹn lọ tọkọ yín bá ní ẹ gbọ́dọ̀ lọ tí ìmáàmù yà bí ṣéèkù yín bá ní kẹ́ ẹ lọ èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ lọ. wàlá yajuzu laha i'tikafu illa bi'izni zawjiha. obìnrin náà gbọ́dọ̀ lọ ṣe i'tikaf àfi kó gba permission lọ́wọ́ ọkọ ẹ̀ kó dẹ̀ gbọ́dọ̀ lọ sẹ́ni wíẹ̀ kódà kó gbọ́dọ̀ gbà wẹ̀ tí ń ṣe àwọn àwẹ̀ náà wá fìlì yàtọ̀ sí rọmọdọ́nù àfi kó gbàṣẹ lọ́wọ́ ọkọ tọkọ bá ní o gbọ́dọ̀ gbà kò gbọ́dọ̀ gbà àfi rọmọdọ́nù nìkan lọ́kọ ò lè pàṣẹ fún lórí ẹ̀ àti irun kò lè pàṣẹ fún pé kò kírun. asábìrì. ẹlẹ́ẹ̀keje. aṣọ òmùmù la kọ́. ẹni tó fẹ́ ṣe itikaf ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàfin sọ̀rọ̀ lórí àwọn ni la yushtara tó sọ́wọ́mù lè sin àti ìrìntì káfí. ilé yẹn kì í ṣe ọ̀ranyàn ilé jẹ́ nínú àwọn tó tún pàtàkì láti mọ̀ nípa al-i'tikaf ma yubahu lil mu'takif kí ni wọ́n fẹ́ kẹ́ni tó ń ṣe i'tikaf ṣe. yorùbá oríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi tí kì í ṣe wọ̀ làwọn èèyàn ti pèlè wọ̀ fáwọn èèyàn lónìí ẹni tó wà nínú i'tikaf ó lẹ́tọ̀ọ́ fún ẹni tó ń àwọn nǹkan kan wà tí ò lẹ́tọ̀ fún àwọn nǹkan kan wà tó lẹ́tọ̀ fún nínú àwọn nǹkan tí ò lẹ́tọ̀ fún ẹni tó ṣe i'tikaf ni pé kò lẹ́tọ̀ fún kó lọ wọ aláàárẹ̀ kò lẹ́tọ̀ fún kó lọ wọ aláàárẹ̀ kò lẹ́tọ̀ fún kó lọ síbi jànáza àyàfi tí dọ̀rú pé òun ló fẹ́ kírun sókú bá wáyé bákan náà kò lẹ́tọ̀ fún wala ya masu imara kuma da fatan obìnrin kuma bọ́ pàyàwẹ̀rẹ̀ lára kuma da fara roko gbọ́dọ̀ láti wala ya khuruji li hajatin illa lima la budda minhu. kò gbọ́dọ̀ jáde lọ gbọ́ bùkátà kan àyàfi tó jẹ́ pé kò sọ́gbọ́n àfi kó jáde bí kò fẹ́ lọ sí toilet bí kò fẹ́ lọ wẹ̀ ìyẹn nìkan ni. ṣùgbọ́n àwọn tó tọ́ fún tó lè ṣe lélẹ̀. ma yubahu lil mu'takifi. o yẹn náà ni. at ọyìn tó wà nínú i'tikaf ó lẹ́tọ̀ọ́ kó máa wà ní mọ́tótó pẹ̀lú pé kó lu lọ́fíńdà kó rí wáṣọ gidi kó wáṣọ tó wà òkè kó máa yọra kó máa wọ sọ pé aṣọ kan ṣe náà ni mo fẹ́ mú lọ ṣe bí nínú ibi kan ṣe náà ni mo fẹ́ wà kó máa wá rùn pa àwọn tó wà nínú masjid kó wá dé òun falẹ̀ wàláhì ẹlòmíì ní ọ̀bùn ọ̀bùn tó ní nílé yẹn má gbé wọn ní masjid o má tún lọ dé òórùn ilẹ̀ sára àwọn èèyàn tó wà ní masjid táṣọ kan bá ti dọ̀tí lọ fọ̀ kó wọ̀ míì tí àwọn tó lò nínú masjid abọ́ tó fi jẹun kọ́ọ̀pù tó fi mu tíì má jẹ́ kéṣì kan ní máa kún má yẹ kí ṣẹṣẹ máa kún má tún máa fi tí wọ́n ń ṣe má tún máa fi dá àárẹ̀ lẹ sára àwọn èèyàn islam ẹ̀sìn mọ́tótó ni kò sọ́gun ní islam tí ẹ̀rẹ́ fi máa rí pé bá a lọ ṣe gá nínú islam a lomi láti fi clean ara wa àwa kì í máa ń àti mùsùlùmí kì í ṣọ́bùn tó ṣe gbọ̀nsẹ̀ tán tó wá tún wá wọṣọ sára bẹ́ẹ̀ náà tó wá oṣooju fúru irọ́ o eléyìí ọ̀sẹ̀ nínú islam wa. naam nínú àwọn tí ó pàtàkì o máa wẹ̀ lóòrèkóòrè nínú intikaf ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí kó máa ja irun wàtẹ́sírì ṣàrìhì wàlúdú fìlmàsídì wàkúndù nìkan. kódà nínú tá a máa fi parí ẹ̀ lónìí tíyàn bá wà nínú intikaf tó bá wà fortunate láti rí obìnrin tó ti ń bọ̀rọ̀ bọ̀ pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ táwọn òbí ẹ̀ wá ní lágbájá ó yá wá yọjú sí wa fẹ́ kó wá ṣe ákìrì lónìí ó dẹ̀ wà nínú intikaf wàláhì kò sí tó burú bẹ́ẹ̀ àwọn àfa sọ ẹ̀rí wà lórí ẹ̀ dáadáa pé ó wọlé nínú ṣẹ̀ríà Islam pé ọkùnrin lè ṣe ákìdù nínú intikaf ìbéèrè ti wá rẹpẹtẹ táwọn èèyàn ń béèrè lọ pé ṣáà lè ṣe ákìrì nìkan nínú Ramadan kí ni fi ń ná àlùbáríkà tó èèyàn lè ṣe ó dẹ̀ lè ṣe ákìrì náà nínú intikaf tó o kàn ní lè ní àǹfààní àti ní àṣẹṣe síyàwó rẹ àfìgbà táàbí ọba tó tán tó bá yẹ pé mọ̀ ń tẹ́kì fún yẹn à ń bẹ ọlọ́run bá àwọn ilé ìta láǹfààní àti gbọ́ yìí kọlọ́n wa kó ṣàmójúkúrò fún ṣe wá ní mùsùlùmí gidi ṣe wá ní mùsùlùmí oníbídí à ṣe wá lẹni tó ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam lẹ́bọ̀ wá fi àgbọ́yé súnà yìí yé gbogbo àwọn èèyàn lápapọ̀ torí gbogbo mùsùlùmí pátá náà náà gbọ́dọ̀ jẹ́ ahlu súnà kò gbọ́dọ̀ sẹ́ni kankan nínú wa tó gbọ́dọ̀ jẹ́ oníbídí à ah, àwọn ìyá wa náà ìyá súnà là ń pè wọ́n ọlọ́mọṣẹ́ wọn ní ìyá bídí à ah, ọlọ́run fi àgbọ́yé ẹ̀sìn yìí oníkálukú wa káàkiri subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀hún ustaad wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three five seven five one four six six.